Ayalegbe Tenant complete season two episode one to twenty. àrí tó ń jẹ kúndé ó lè tó bá náà ó èmi mo pè pàdé yìí tí mo rẹ̀ pè wá fún ọ̀pọ̀ kì í ṣe tó le rárá gẹ́gẹ́ bí lákọ̀ọ́kọ́ náà mo kí wa kú ọdún o ẹ káàbọ̀ sínú ọdún tuntun àwọn tẹgo àti paná tí ò sí ní ẹ bá mi jíṣẹ́ fún wọn tí wọ́n bá dé nǹkan tí mo bá sọ. n tí mo fẹ́ sọ fún yín ni pé ṣẹ́ẹ̀jẹ̀ ń sọ̀rọ̀. ẹ yára. ee o lówó nílé tó bá mọ̀ pé kí ni wà á kó rẹ̀ dà sàn oríṣi lásán máa rí inú ilé abẹ́rẹ́ n tí mo fẹ́ sọ fún yín ni pé bá a ṣe wọnú ọdún tuntun yìí tẹ́ ń gbọ́ mi mm. mo fẹ́ yẹ kó jẹ́ pé new year sísítẹ́ẹ̀mù. new system. wọ́n á fọ́ sísítẹ́ẹ̀mù. ẹ ohun tí mo fẹ́ sọ fún yín ni pé bá a ṣe bẹ̀rẹ̀ ọdún tuntun ìbáyìí hmm. mo fẹ́ kí gbogbo wa ká níwà tuntun lọ́wọ́ eh? gbogbo àwọn ìwà burúkú wà rádaràda rédèrèdè ọwọ́ yín tó wà lọ́dún tó kọjá yẹn kẹjẹ́ kó wà lọ́dún yín báyìí nísìnyí báyìí nísìnyí sisi rèé aláṣọ bótò ni ah. màá sọ gbogbo aláṣọ jáàmù dínkù ẹ̀hún mary máa pariwo máa fẹ̀ fún tò jésù jésù jésù jésù ṣé ìwọ ló pa jésù ni ṣé o gbé jésù wù ní ṣé jésù kó bẹ́ẹ̀ ni pẹ̀lú ìgbà tó ti ń jẹ́ mary ìyá jésù ò ṣe ní máa fẹ̀ fún torí jésù wàá kọ́ parẹ́ dànù torí tó bá parẹ́ nítorí jésù gan-an wò ó ní ọ̀run rẹ kò dájú o omidan rèé oúnjẹ kú jẹ ni ẹ̀rí nǹkan torí ẹ̀nà òjẹ́ kó máa wú kó wá ń kú mọ́ ẹ sọ́rí àríkẹ́jàre àríkẹ́ oúnjẹ kú jẹ ní ẹ̀mẹ́ oúnjẹ kú jẹ ni torí ẹ̀ náà ló ṣe ijó kéṣe ijó kan yìí mẹ́ni adétajọ́ rí tó ń gún bẹ̀rẹ̀ tó gbóúnjẹ wọnú tó gbóúnjẹ wọnú tọ́lẹ̀tì lọ nítorí pé oúnjẹ náà ni ìjẹkújẹ náà lábí mọ́ torí ọlọ́run ọlọ́run ní kó bẹ́ẹ̀ wọn pé tó bá jẹ́ ní ìsìnbá ẹ̀kọ́ náà mẹ́yẹ̀ká ara ẹ̀sẹ̀ tó bá lọ ṣàìsàn àwa náà yóò wà lọ́rùn ìṣòro ọlọ́run bọ́dé olè ah. gbé wiri ẹ̀ràn alágbèfò jàgùdà bíbí bíbí o jàgùdà bàbá olè eh, eh, eh. torí ọlọ́run ìjẹ pẹ̀lú owó lè wọlé o. Ah, ah. tó n bá má gbá ojú ẹ èmi ló bá ń gbé mi lórí lélẹ̀. àwọn ìjẹ pẹ̀lẹ́ gbé lè. torí ọlọ́run wàá wò lélẹ̀ tí o bá tún jalè mo ti sọ lẹ́ẹ̀kan ṣọ̀pọ̀n ojú ẹ̀ jẹ́ ah. kùrùkùrù pa gorí ẹ̀ dànù ló máa bẹ́sẹ̀ dànù lọ bí mi o lọ bí mi léèrè bí mo ṣe wà yìí ah. mi ò o bọ̀ bá bínú rẹ̀ ó gèmí jẹ ní ah. gèmí dẹ́pẹ́ ìwọ náà oníwàhálà aláriwo ah. má jẹ́ kí lè dídí sí mi má pariwo gbogbogbogbogbogbogbò torí pò ń kọrin torí pò ń kọrin ee ẹ̀yin náà bẹ jẹ kí báyìí báyìí ti yín dànù fún iye yìí fún iye yìí jẹpẹ gbogbo yín ní ìsìn báyìí ẹ wà búra ẹ wà búra wípé gbogbo ohun tí mo ní kẹ́ ṣe ẹ ní ṣe bẹ́ẹ̀ mọ́ pé ẹ tún ìwà tuntun ẹ tún múnú rẹ ó yá ẹ bẹ̀rẹ̀ sí ní búra. ta ni kó kọ́kọ́ bẹ̀rẹ̀ kiri náà. ọ̀dà náà ni. ẹ ọ̀hún sisi ó yá wa búra. wọ́n á búra. ó dà o èmi omidé Sisi ọmọ tán bí sórílẹ̀-èdè tí ò kọ́ mọ̀ láfíríkà èmi gẹ́gẹ́ bí ẹnìkan fẹsẹ̀ mọ̀ pé ó ròyìn ìsọnù ni mí èmi o nítorí orí kèmí mọ̀ sọ gbogbo tí n bá rí inú agboolé ìnù ó mọ̀ sọ tí ó sì tí kankan bàbá aláku bàbá ẹnìkan ó tètè mi hmm. hmm. mo sọ tèmi. o dojú ẹ o ṣe o ṣe o ṣe sọ̀rọ̀ ẹyin náà. dẹpẹ ah, sọ tiẹ. Ah, lọ́tọ̀ kan náà tiẹ̀ tún mú wa sí o. èmi tí wọ́n pè ní bọ̀dá dẹpẹ hmm. ọmọ tí wọ́n bí sí nàìjíríà tán forí ẹ̀ṣọ́ rẹ̀ ní bẹ̀nẹ̀ tó ró gbà mo ti pinnu níwájú orí ẹjọ́ ilé ìnira. iye ẹjọ́ kò sí ẹjọ́ la wà ní àbí ní bàbá káfẹ́rẹ́. gbogbo ẹ̀dọ́ lè fàjọwọ́ sọ tí wọ́n sọ. ó yá mú gbọ́ mú gbọ́ mú gbọ́ mú gbọ́ mú gbọ́ sọ tẹ́lẹ̀. ó sì mọ sí tẹ́tẹ́ fọwọ́ ọwọ́ ni ó fi gbọ́ ẹ lẹ́nu lọ. wọn a lè sọ̀rọ̀ sáká. mo ti pinnu bàbá ta sí ẹran pé nínú ọdún tá a wà yìí náà kò ní sí wàhálà. ojú àbọ̀. kò ní sí wàhálà pọ̀ ṣùgbọ́n wàhálà jẹ́ ó wà. bá jẹ́ pé kéré wá sí ìlú wa náà tó wá fún ìyá wa róyún ni màá sọ pé bóyá kéré ni bàbá ọlákú bàbá bàbá ẹ̀ náà. ẹ ṣé wá dúró síbí náà dúró síbí níbo ló ti ń bọ̀. ọ̀dọ̀ rẹ̀ èrò ti ń bọ̀ náà kí ló wá gbé sínú abẹ́ ara náà kí ló gbé sínú bẹ́ẹ̀rà ṣé wàánú ṣé wàánú kí lè rè màá gbé gbàtí fún ẹ̀jẹ̀ nísẹ̀yìn náà kí ah, ṣé wàánú òtún ti lọ gbágbó oníṣọ́ọ̀ṣì náà. èmi ò gbá gbá. báwo làgó ṣe dénú fún àjọ ẹ̀ náà. ìgbà tí mò ń bọ̀ láti ọ̀dọ̀ ọ̀rẹ́ mi mo wá mo ọ̀yálẹ̀mẹ́ta ti hàn mo wá rà o mo wá rí akun yẹn mo ní wa akun yẹn akun yẹn ń wọ̀ mí mo ní wa akun ó ń wọ̀ mo ní wa gan ẹ̀yìn mọ́ ìwọ́ torí ọlọ́run ní ìrẹ́ta akun yẹn o akun yẹn e, ni wá ẹwọ́ ìmí ń tọ́jú mọ́ mi ó ní kí n wá ó ní kí n wá ní ìrẹ́ pé o ló ń mo bẹ̀rù ọlọ́run ní ìrẹ́ pé mo ti wá tẹ́jú akun mo ti wá e, ṣé wàánu ṣé wàánu jẹ́ kí n gbé tutọ̀ ọ̀rọ̀ jẹ fún ẹ ṣé aago ní ojú tó fi ń wù ẹ́ náà mo lè tún mọ mo lè tún mọ òun náà ó kàn ó kàn tún mọ́ mi ni à mo ní à à ìrẹ́ pákó yìí o ọlọ́run ìmọ̀ ìrẹ́ yìí o. tó bá jẹ́ pé èrékéré wá sí ìlú wa náà tó wá fún ìyá wa lóyún ni màá sọ pé ó yẹ èrékéré ni bàbá alákùn bàbá bàbá yẹn náà ìbòrò tó ti ra gòṣẹ́ wà rún fẹ́ kó bá mi nínú rẹ náà ni. àlejò ọmọ jágọ mi máa ń ṣe lápò mi gan àtàtẹ́rẹ́sì ń bọ̀ àtàtẹ́rẹ́sì ń bọ̀ ṣé wà nù ṣé ìwọ ló jẹ ẹlẹ́sìn tó wà nílé náà. Mm, oh. ah, bàbá náà mo súnmọ́ súnmọ́ súnmọ́. àkí ah, ló ń ṣe rẹ̀ ni mo wà níbí náà. dẹpẹ torí bábú rẹ sọ̀rọ̀ dáadáa mm. lọ́dún yìí kò gbúdọ̀ jalè o. àkòrè jàre tẹ́lẹ̀ náà ṣé ó máa jàre tẹ́lẹ̀ tẹ́lẹ̀. bẹ́ẹ̀ jẹ́ ń sọ̀rọ̀ òǹbí mi bóyá ó máa jàre tẹ́lẹ̀ ṣé nígbà tó dénú lè látọdún tó kọjá kọ́ ni ìwé olè bẹ̀rẹ̀ olè bẹ̀rẹ̀ ẹ̀kan tó péré náà ló ti ṣe kí náà ẹ̀kan ṣoṣo ló já ló jí mi lówó lọ́dún tó kọjá ẹ̀kan ṣoṣo ẹ̀kan ṣoṣo ló jí mary lówó ah, ah. àwọn tó jí ló ṣe lọ́lẹ́bẹ̀rẹ̀ wọ́n tán ẹ̀mí ni ah, nínú ẹ̀ tó ń jalè sọ fún un jẹpẹ hmm? kí ló wà lọ yẹn. àwọn ń dùn mí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mo á gbé ọ ọmọ mm, ó ń dùn mí pípọ̀ gbọ̀ jù ọwọ́ tó ń jẹ òtútù mm, mm, lọ jalè òtútù lọ jalè wà tàbúrò ah, ah, rẹ. Ah. kò sẹ́ni tó jalè níbẹ̀. ìjọ wo ló bẹ̀rẹ̀ sí ní fi nǹkan pamọ́ fún mi dẹ̀pẹ̀. nígbà tó ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ lọ́dún yìí náà ni. bí wọ́n bá ṣe é èmi wàá kọ́ sọ fún kó ba lè mọ àtìgbà tí ọmọ yẹn ti délé ló ti bẹ̀rẹ̀ sí ní fi nǹkan pamọ́ fún mi ìyẹn túmọ̀ sí pé gbogbo nǹkan tó ń jí ló ń fi pamọ́ dẹ̀pẹ̀ sọ fún un tí ó bá tún jalè tí n bá gbọ́ jẹ́ n sọ̀rọ̀ ìní ìní tó bá tún jalè tí n bá gbọ́ ṣọ̀pọ̀nà lájojú ẹ̀jẹ̀ ṣọ̀pọ̀nà apádànù olùkọ́ àjojú ẹ̀jẹ̀ ẹ̀rùn sọ̀ngbà bí orí ẹ̀ oògùn ajé apá ẹ̀. àbúrò bàbá ló dà mí sọ́wọ́ kú ọbẹ̀ báwa wà lẹ̀ báwa yín ìyànjú báwa yín ìyànjú ẹ ẹ̀dín dàgbà ẹ̀dín dàgbà ẹ lọ nù. àgbẹ̀lò ká àgbẹ̀lò ká àti rérí pa máa rù wọ́n pa pátápátá o àti rérí pa máa rù wọ́n pa pátápátá. wíńdà ooo. What's going on here? We Winner. Are we a winner? I am a winner. Hey, Nigeria is a winner. He's a winner. He's a winner. He's a winner. He's a winner. He's a winner. He's a winner. Ah, I, I, I, I, I, I, I, I, I, I, sórí ọ̀rọ̀ nǹkan ni èpè sórí mi tó ti kára sára tẹ̀wò rẹ báyìí mo jẹ́ kọ́ wò pé ṣé tẹ́lẹ̀ yìí kára sára tẹ̀wò tí kára sára tẹ̀wò tí ì pé wọ́n wọ́n jẹ̀ jù wà láti. ọkọ wọn rè rù wá púpọ̀ wọn rè rù wá. àná náà ti ẹ̀gbẹ́ dé ègò kí àní àti rẹ́rí pa máa rù wọ́n pa. kì í ṣe rù wọ́n pa ó bẹ̀rẹ̀ èdè náà ni mo ní. ṣé ń ni ah. abẹ́ ń sí. a máa rù wọ́n pa. lù wọ́n pa. rù wọ́n pa. lù wọ́n pa. ẹ òun náà ni mò ń sọ. lù wọ́n lù ọgbẹ́ tí lù. rù rù. àti ah, rẹ́rí pa máa rù wọ́n pa. pátápátá o àti pa máa rù wọ́n pa pátápátá àti pa máa rù wọ́n pa o. wáṣẹ́ mi wáṣẹ́ o mi wáṣẹ́ jíwèé yẹ̀wé mi wáṣẹ́ mi wáṣẹ́ mi wáṣẹ́ jíwèé yẹ̀wé o. dẹ́pẹ́ ọdún ah! ah, léṣe ni. kì í ṣe pé mo ń tún léṣe mo fẹ́ wẹ̀ níbẹ̀ ni. ẹ fẹ́ wẹ̀ eh. ibi orí ọba àti ìdáná ń bẹ̀rẹ̀. ìwọ náà ń béèrè béèrè kú béèrè náà. báàkùn ọmọ tí mo wá sí. àkíró tẹ̀rẹ̀. Hmm. ìyá tẹ́tẹ́ lẹ́mọ̀ ló ti lè lọ. ọ arìnrìn àjò nìyára. yóò lọ bí orí tẹ́tẹ́ ń gbìn gbogbo wa dé báyìí yóò wá dáná agbo lérú hmm. yóò da gbogbo ẹ̀pọ̀ ní hmm. yóò mọ ọtí gbàgbé yóò hmm. lọ bó ṣe dé bàtàgbé gbogbo ẹ̀ dàrú ló kù yìgì ó tún ti lọ báyìí ó tún ti lọ nígbà ó bá dé Eh, sọ̀rọ̀ mákindé sọ̀rọ̀ mákindé kì í jẹ́ pé àgbà sọ̀rọ̀ síbí ìwọ gọ̀gọ̀rọ̀ ń jẹ́ sọ̀rọ̀ hmm. inú ọdún ti sin o òtún ti ń tèké èké ni ẹ wọ́n máa kúrúrú sí ẹ̀ lórí náà ìyẹn ti bọ́dún tó kọjá rọ ìyẹn ti èké ni ẹ èké hmm. òró fọ́fọ́ yẹ̀là àfẹsọ̀rọ̀ awo. Hmm òrófòófò yẹra ah, àfẹ́tọ̀rọ̀ inú twenty twenty four la ọdún tuntun ra wà gbé èké lọ èké sọ̀rọ̀ mákindé eh, sọ̀rọ̀ mákindé o sọ̀rọ̀ mákindé hmm. sọ̀rọ̀. ṣé wà ní. Hmm, ọ̀rá mi. ṣó o rí níbi tá à ń gbé jáde lọ ní ṣẹ́yìn náà. Hmm mo fi bàbá dùmàrè mo fi bẹ́ẹ̀ mo fi ẹlẹ́dà ìyáwa náà mo fi bẹ́ẹ̀ náà má ṣe wèrè tó bá débẹ̀ ibi tí mo bá fi ẹ sí náà ẹ tá ni ah! òrórí burúkú ni bàbá náà ó pariwo kiri pé mo jẹun lówó orí ọdún mẹ́ta ìrọ́rọ́ gbà owó orí ọdún méjì pẹ̀lú tùmọ̀kàn rárá sọ́ni mo jẹ́. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ pẹ́ ni. Hmm? àmọ́ ń pè tètè ni. nǹkan tó ń sọ kò gbé yéjẹ fíìmù náà kú ẹ̀. àní àmọ́ ń pè bàbá landlord ń gbé tètè ni. tó bá ti débi sọ fún wípé mi ò sí nílé o sọ fún pé mi ì sí nílé èmi fẹ́ lọ sùn ní tèmi sọ fún pé mi ì sí nílé o. ó gbà mí bí kò sí nǹkan náà ṣe. dẹ́pẹ̀ dẹ́pẹ̀ dẹ́pẹ̀ ó ti ẹ̀dá sẹ́wọ́n nù. bàbá landlord ẹ bó o ẹ káàsán. pẹ̀lẹ́ ẹ káàsán ẹ ká ibi tẹ bá tẹ sí ẹgbẹ́ ọ̀rẹ́ ń kọ́ ẹ̀gbọ́n mi wo irọ́ ẹ̀gbọ́n rẹ ìwò wò ní sápàdé ẹ̀gbọ́n rẹ ẹ̀gbọ́n mélòó ló ní ah, ilé yìí. ilé níbo ló lọ. wọ́n ní àwọn fẹ́ jáde. ó fẹ́ jáde. ṣé o ṣé o. mo ti dé nínú ilé kò sóògùn ẹjọ́ kò sóògùn ọ̀ràn olúwo ṣé o ẹ̀mí ni mo ṣe o bẹ́ẹ̀ kò dé sínú ilé yìí dé sínú ilé a bàtà ti ń dẹ́dẹ́ kásẹ̀ kásẹ̀. kùnì gbọ́. Ah, Mary Mary Mary Bobby Bobby Bobby oh, Bobby mo ní o Bobby olóhùn gbàdúrà lọ́wọ́ ah, oh. ṣé kìnnì Bobby fún mi jọ. ọ̀dà mo ti ń bọ̀. dami lóhùn. àmọ́ ah, bẹ́ẹ̀ wọ́n ta ṣeré. dami lóhùn dami lóhùn dami lóhùn dami lóhùn ẹ pẹ̀lẹ́ kú kí ẹka ẹka ṣé jésù yìí ni ẹ mọ̀ gbọ́ràn ni ṣé jésù yìí ni ẹ mọ̀ gbọ́ràn ni mo ní ìfẹ́ jésù nílé mi ìfẹ́ àdúrà nílé kí ló dé o fẹ́ pa mí ni. Ah, ah, bàbá ta ṣe rẹ àdúrà náà ló lè ṣe àdúrà la nílò nínú ilé yìí. àdúrà wo mo ní ìlú àdúrà ṣé bẹ́ẹ̀ ni mo nílé mi tí ìwọ ló bá ń kọ́ lé ni jésù ló bá ń kọ́ ni mo ní ìlú àdúrà dandan ni. àdúrà náà ló lè ṣe lẹ́yìn àdúrà kó sáà lè ṣe. ó dáa o mary o nínú ilé tèmi o mi ò fa àdúrà bọ̀dá sẹ́yìn mo ti ẹ̀rẹ́ tí kankan mo rẹ̀sùn ọkàn fún yìí níbi mo ṣe ń gbàdúrà lọ. lèmi olóhùn aṣọ mi pé inú ilé ya gbọ́dọ̀ ṣe èso ọjọ́ mẹ́ta. ìwà àti ta ni wo wo wo wo wo wo wo wo wo bi torí bí o bá ṣe tí iná bá bí ọ igi iná dà borí ẹ ìwà ta ni àbí ọlọ́jọ́ mẹ́ta nulẹ̀ ẹjọ ìtọ́ mi lọ́n sọ fún mi nìyẹn. wípé kí ló máa ṣẹlẹ̀ o. ègbésì náà ti àfihàn tí ò ti ṣe. ó dáa kí ló máa ṣẹlẹ̀ tán bá gbà wọ́n ṣàní ká gbà tó gbogbo ogun tó ń bẹ nínú ilé yìí ọ̀nà òfin là fún gbogbo wa nínú ilé yìí nítorí ní kí tẹ́tẹ́ ọlọ́run ní kí n sọ fún ìnù ká ṣe ẹjọ́ ẹjẹ́ ká ṣe bẹ́ẹ̀. ó jà kò sí ìyọnu àgbà lọ pé lọ́wọ́ ọjọ́ kó rẹ̀ àwọn tá a dẹ̀ jọ gbà kó jẹ́ kí n mọ iye wọn kí ilẹ̀ tó ṣú. ẹ̀mí ni mo ṣe o olúwo ṣe o eh! bàbá tá a ṣẹlẹ̀ ah! ọlọ́run ò ṣe ò hm, ṣe o olúwo ṣe ṣe o ṣe o ṣe o ṣe àyè ọpẹ́ yọ o ṣe àyè ọpẹ́ yọ kì í sí ní lẹ́yìn ó lè fẹ́ ṣe ní adúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ olùwò ṣe olùwò ṣe olùwò ṣe olùwò ṣe àdúrà yìí ti pẹ́ jù olùwò ṣe ìbí bẹ́ẹ̀ lọ́mọ gbogbo rẹ̀ àdúrà yìí ti pẹ́ jù ó ti pẹ́ jù ẹgbẹ́ kábẹ̀sí máa dúpẹ́ ọba tó dára sí lọ́jọ́ òní ọ̀pọ̀ ló ti kú ọ̀pọ̀ ló ti gbilẹ̀ sẹ́sọ́ bọ́lá olúwa tó dẹ́mi sí lónìí ẹni bá bẹ̀rẹ̀ sí máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olúwa ṣe Olúwa ṣe Olúwa ṣe Jésù Olúwa ṣe Olúwa ṣe Olúwa ṣe Olúwa ṣe Olúwa ṣe Olúwa ṣe Olúwa ṣe Jésù Olúwa wa ah. ṣe fẹ́ràn mẹ́ta tó kù yìí onílọ́jọ́ kẹta àdúrà ká kọ́ gbogbo orí àdúrà lónìí tiwa ẹyẹ jí ká dira wa mú ká bẹ̀rẹ̀ sí máa gbàdúrà yá àdúrà lórúkọ Jésù ah, Olúwa Olúwa olúwa olúwa jésù ṣe ẹ̀mí mọ́ ti sọ lọ́wọ́ lọ́wọ́ yà fún ẹ̀jẹ̀ bẹ̀ sí ọmọdé o yà sí ọmọ sí ẹ̀mí mọ́ o ṣe o ti bẹ̀rẹ̀ ṣe ẹ̀mí mọ́ ti bẹ̀rẹ̀ ṣe ẹ̀mí mọ́ ti bẹ̀rẹ̀ ṣe. yé yé yé yé yé yé yé ẹ̀fọn ni ẹ̀fọn ni ẹ̀fọn jẹ mí ni ó wá bá mi pẹ̀ fún ó wá bá mi pẹ̀ fún. ẹ̀fọn ọjà onílé mi mo fún pàtí. kí ló ṣẹlẹ̀ holy spirit. ẹ̀mọ́tẹ́ tí wọ́n fowó ra mi là. ah bàbá tá a ṣe rẹ́ ó dáa. ó ń kọ̀ dáa. irọ́ mo kọ̀ ní ẹ̀mí yẹn kọ́ ni. Ah! èyí ọ̀dà tó ẹ má jẹ́ kẹ́mi mímọ́ bínú sí yín. Woo! Dẹ̀pẹ̀ ooo káàbọ̀ Dẹ̀pẹ̀. èmi ni bàbá Tasẹ́rẹ́ Tasẹ́rẹ́ lórúkọ mi èmi mo nílé yìí èmi lolódùmarè gbélé lé lọ́wọ́ gbogbo àwọn tó wà nílé yìí èmi lolórí wọn èmi lọ́kọ wọn èmi ni bàbá wọn torí pé kí ni ọwọ́ mi ni wọ́n wà ọwọ́ mi lògo wọn wà ọwọ́ mi ni ṣerere wọn wà mo wá fẹ́ lò báyìí láti fi ṣara rede owó olówó òun ni eégún ná aṣọ aláṣọ òun ni ọ̀gádàbora ní báyìí gbogbo nǹkan yín ní yín mo fẹ́ máa lò ó fún ìṣara rede tèmi gbogbo ohun tí n bá sọ ẹ gbọ́dọ̀ máa jẹ́ mi báyìí màá kọ́ pé ìwọ omidan Sisi omidan Sisi o àkọ́kọ́ rẹ̀ rèé o gbọ́ mi torí ta ti wèrè òun tèkúté lé omidan Sisi o ẹ̀kejì rẹ̀ rèé o ẹ̀kẹta rẹ̀ mo fẹ́ pè ọ́ yìí ibikíbi tó bá wà kó wá jẹ́ mi ní o omidan sisi o. ó káre ó káre tó jẹ́ mi ní báyìí ó yá yíjú padà sí mi torí pojú kòrò báyìí kì í pojú kòrò jẹ ojú lọ̀rọ̀ wà. omidan sisi gbọ́ mi báyìí tí mo fẹ́ sọ fún ọ torí gbogbo owó tó wà lọ́wọ́ rẹ àtowó ọjà tó tà lánàá àti tó ti ń pabọ̀ lájọ tó wà lọ́wọ́ rẹ ó ní tó fi sílé ìfowópamọ́ mo fẹ́ yẹ kó lọ kó gbogbo ẹ̀ wá fún mi láàárọ̀ ọ̀la mo fẹ́ kókó wá kó fún mi tí o ti gbọ́ mi tí o gbọ́ mi ò kárí láì ọmọ akínníyàn ó yá yíjú padà kó máa lọ. ìwọ ti lọ báyẹn ó wá kù sẹ́wàánú bí ṣe bàá pẹ́ ni ẹnìkan ìpẹ́ṣẹ́ sẹ́wàánú sẹ́wàánú káàbọ̀ èmi mo pè ọ́ mi ò pè ọ́ fún láti wá pè ọ́ pa o nǹkan kékeré mo kàn fẹ́ ṣe fún ọ nítorí pé mo fẹ́ gbọ́ owó ọwọ́ rẹ ni o torí ẹ̀ mo ṣe pè ọ́ à sẹ́wàánú ojúkòrò epo ojúkòrò jẹ ó yá yíjú padà sí mi à sẹ́wàánú mo ní pé yíjú padà sí mi à abẹ́ ẹ̀wà àgbà mi ni kí ni ó máa fẹ́ sẹ́wàánú o ọ̀rọ̀ tó kété bá balẹ̀ sọ òun nílẹ̀ ń gbọ́ yíjú padà sí mi à à à abẹ́ ẹ̀wà àgbà mi ni ó lè lọ́mọ yìí ó wí àwọn àgbà kan lọ́mọ ẹ̀ fẹ́ ṣe fún mi o ó ní ẹ̀hún olè òun ni ó pa àjẹ́ bọ̀ ẹ́ dúró ṣèbó lè àfọwọ́rá lọmọ eléyìí ni ṣé ó lè tiẹ̀ ó lè tiẹ̀ lágbára ni ah ah tọ̀ ó dáa má bàṣẹ jẹ́ fún mi ó yá má lọ má lọ má lọ má lọ bí wò bá jẹ́ àwọn yòókù ó ṣe jẹ́ wá pe ẹnì kẹta báyìí tẹ́gò ìwọ lọ̀rọ̀ kàn báyìí jẹ́ wá pe ọ tẹ́gò káàbọ̀ káàbọ̀ káàbọ̀ sórí tẹ́gò mi ò pẹ́ fún bí o ah irọ́ ojúkòrò kí ipò ojúkòrò jẹ ojú lọ́rọ̀ wà làwọn àgbà wí ó yá yíjú para sí mi. ẹ káre láé káre láé mo rí pé ìwọ gbọ́nà ọmọ ọmọ ọmọ gbọ́nà ni ọ́ dúró tẹ̀gò mi ò pọ̀ láti wá pa o mi ò rẹ̀ pẹ̀ láti wá ṣebi fún ọ gbogbo ohun tó wà lọ́wọ́ rẹ owó rẹ tó wà nulẹ̀ pátápátá mo fẹ́ kó gbà lọ́wọ́ kó kó wá fún mi o mo fẹ́ gbà lọ́wọ́ rẹ mo fẹ́ kó kó wá fún mi o tó gbọ́ mi dẹ̀ dẹ̀ tẹ̀gò tó bá ti ń dàárọ̀ ọ̀la àárọ̀ kùtùwà tó bá ti ń jí báyìí gbogbo tó wà lọ́wọ́ rẹ nílé pátá kò wá fún mi ni o mo fẹ́ fi ṣara rin dín tí o gbọ́ mi ó yá jíjú padà kó máa lọ. ó wá ku àríkẹ́ báyìí àríkẹ́ oúnjẹ kú jẹ ẹ dúró àríkẹ́ àríkẹ́ ti lọ ó ti rìn lọ orí nǹkan alárìnkè orí tán sangi má wọ̀rí títí ẹ ó di ọjọ́ mi màá jókòó díọ̀. ẹ̀hẹ̀n then wá pé dẹ̀pẹ̀ báyìí dẹ̀pẹ̀ mo mọ̀ pé àwọn àwọn àwọn benin wọ́n máa ń lówó lọ́wọ́ tó máa ń ṣe bí dìdìrín yẹn gbogbo owó rẹ̀ tèmi ni. dẹ̀pẹ̀ ooo káàbọ̀ dẹ̀pẹ̀ dẹ̀pẹ̀ káàbọ̀ mo ń pè ọ́ ni ó yá yíjú ẹ̀ padà sí mi. sórí dẹ̀pẹ̀ mi ò pè ọ́ láti wá pa ọ́ nǹkan kékeré mo kàn nílò lọ́wọ́ rẹ̀ ní tí mo dẹ̀ nílò lọ́wọ́ rẹ̀ ni pé gbogbo owó rẹ̀ èyí tó wà nínú ilé rẹ̀ àti tó wà nílé ìfowópamọ́ rẹ tó bá nílé ìfowópamọ́ gbogbo pátá mo fẹ́ kó kó wá fún mi ṣó gbọ́ mi nítorí pé mo fẹ́ fi ṣarandi fún ara mi ni o torí pé owó owó olówó òun ló gúnná aṣọ aláṣọ òun lọ̀gà ń dàbúra mo wá fẹ́ fi ṣarandi ni ṣó gbọ́ mi báyẹn tó bá ti dàárọ̀ la kó kó gbogbo ẹ̀ wá fún mi ó gbọ́ ó yá yíyí padà kó máa lọ. ní báyìí ẹni tó gbẹ̀yìn òun ló kàn báyìí mary wọ́n ló dẹ̀ gbẹ̀yìn mo wá fẹ́ pè ọ́ báyìí nísìnyí kó wá jẹ́ mi lé o mẹ́rì ooo ah o máa dáhùn mẹ́rì ooo ah kí ló dé oúnjẹ ó dáa gbogbo ibi tó bá wà mo fẹ́ jẹ́ kó o gbọ́ mi báyìí mẹ́rì kó wá dá mi lóhùn òun jẹun lọ́wọ́ ni òun mu lọ́wọ́ ni ó dẹ̀ ojú oorun ló wà àbí nkóhun tó bá ń ṣe lọ́wọ́lọ́wọ́ mo fẹ́ kó o fílẹ̀ báyìí kó wá jẹ mi ní o kò wá jẹ́ mi ní o tèmi ní o Mary yóò. ẹ káàbọ̀ ẹ̀dùn o ó máa ń jẹ ẹnu ó máa ń mìíràn bóyá ó ń lọ́wọ́ nígbà tí mo pe tí wọ́n bá ń jẹ ìgbọ́wọ́ wo nítorí o ṣe mo fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ní àjọ ní gbólóhùn báyìí ojú kòrò kí ojú kòrò jẹ ojú wà ó yẹ yíjú ẹ padà sí mi Mary. ìwé bàbá tá nínú pa àtikọ́nà ọ̀rọ̀ pé a ti fún mi ní orúkọ kan tó ju gbogbo orúkọ lọ wípé ní orúkọ Jésù Kristi ní kí gbogbo egun tó máa wọlẹ̀ a tún sọ nínú ọ̀rọ̀ Ọlọ́run pé ó ní gbogbo ẹnikẹ́ni tó bá wọ̀ pàṣẹ lè jọ òògùn san wọ́n pàṣẹ fún ọ ní orúkọ Jésù. ṣé bàbá náà ti fẹ́ kú dànù. Ah, ah, ikú nu gbogbo tó ń rò wọ̀wọ̀ ọ̀run òkú wẹ̀rẹ̀ lẹ́yìn. nígbà tí ara ẹ ti ṣe ó ti fẹ́ kú dànù ni. ẹ what's going on here. Ah, ìrèé ní ìsìn báyìí àmọ́ bí ìyá táṣẹ́rẹ́ tán àmọ́ bí ó rìn lọ bí orí tán gbáǹgì báyìí àfi bábá ní ẹ mọ́ sòde lágboolé ìyá àti àmọ́ kókó ayé wọn ilẹ̀ ìgbádùn ìbáyìí ní sígàn lè mọ̀ wò yìnyín báyìí ni. kò sí owó ọ̀ràn àgbọ̀dọ̀ dáadáa. èèyàn bá wò wà rẹ̀ ní ìsìnkú rẹ̀ ẹ pẹ̀rẹ́ pọ̀ ẹ pẹ̀rẹ́ pọ̀ ẹ pẹ̀rẹ́ pọ̀ ṣé bàbá náà ti fẹ́ kú dànù. Ah, ah, ah, ikú nu gbogbo tó ń ro ọwọ́ ọ̀run okú wẹ̀rẹ̀ lẹ́yìn. ẹ nígbà tí ara ẹ ti ṣèkìnnìyàn ó ti fẹ́ kú dànù ni bàbá ò ara ah. bàbá ò ni eh. a ti mọ bí ìyàwó rẹ lọ yóò ṣe lọ bí eré títan nígbà mo wá tó pọ́njú ni ọ ọmọ tó kọ́kọ́ sálábò ìdùnnú ẹnu ní ah. kò gbádùn bó ṣe wáyé o àmọ́ ah, kókó kìnìún ní ìsúra ó dà ẹ bọ̀ kàǹkà ní o kagun láyà láàgbé. kíra fẹ́ fi gbẹ́ mọ́ra. ó yóò rí ẹ láì dé wọ́n ti sọ tá a lò ṣùgbọ́n àwọn nǹkan tí wọ́n rà lò èròjà àbòtàn tó fún tí ò ní àbàwọ́n méje. ẹyẹlé twenty seven. Ah! ṣé oore fẹ́ pa aráwo ni. bẹ́ẹ̀gì epo pupa gálọ́ọ̀nù twenty five litre méje. ẹ jẹ́ kí bàbá náà kú dànù ẹ kó kú dànù ah! tàbá fi màálù méje ṣe ah! òkú bàbá náà tí kò dànù ṣé náà máa gbìyànjú ẹ̀yin náà máa sáré àjọ o fún wa ti wà ẹ̀yin wá ní bẹ́ẹ̀ fọ́ ètò ṣíìpù jùlọ ní ká lọ wá ejò méje ẹyẹlé méje bẹ́ẹ̀ ni ta ni ó méje méje níbi ìtàkùn. bàbá tásẹ́rẹ́ kí ló ṣẹlẹ̀. ara bàbá tásẹ́rẹ́ ò ṣe o. ara wọn ò ṣe ah. látọjọ́ wo. ẹ bọ́ bí ẹ bọ́ bí. Ah, bàbá tásẹ́rẹ́ kò gbádùn. Ah, ṣé wọ́n ti gbé wọn lọ sí church. ayé àgbẹ̀rin ṣọ́ọ̀ṣì gbogbo ìta àgbẹ̀rin wọn ní ká lọ mú hmm. àgbò funfun. bàbá náà sọ̀rọ̀ bàbá náà sọ̀rọ̀. àgbò funfun kò lè tó báyìí ẹ̀ bàbá eh, tásẹ́rẹ́ kílẹ̀ fẹ́ sọ. ẹ̀ hmm. eh, bàbá tásẹ́rẹ́ àdúrà náà ló lè ṣe hmm. Ah. ẹlẹ́yìn làwọn tẹ́ o sẹ̀mí bàbá tásẹ̀rẹ̀ sẹ̀mí kí ni mo ẹ̀ sẹ̀mí kí ló dé. ìdáàbò bàbá bá a tú wọn lẹ bá a tú wọn lẹ àná wọn tẹ ṣe. ẹ dákun mo lẹ mọ̀rọ̀ lọ kí tú wọn lẹ bó mo dìyàn mú ni. Ah. ẹ mọ̀ bí mo dáadáa. mo ládùúrà làwọn fẹ́ kẹ́ àdúrà ọ̀dà bàbá tásẹ̀rẹ̀ àdúrà lẹ fẹ́ gbà mm. ọ̀dà ẹ̀jẹ̀ àjíjú fún àdúrà. gbogbo ẹ̀jẹ̀ àjíjú. ṣáájú ká tó mọ̀ gbàdúrà bàbá tásẹ̀rẹ̀ mm. ẹ mọ̀ sọ́tẹ̀lé mi jésù olúwa jésù olúwa jésù olúwa jésù olúwa pàdádẹ́pẹ̀ ẹ̀yin kọ́ náà bá wí dárí gbogbo àṣedédé mi jì mí mo gbà ọ́ ní olúwa ọlọ́run mi láti wákàtí lọ jésù kristu olúwa wa àmín àmín ẹ̀mí mímọ́ kó dáwọ́lé yín ṣé bàbá ṣé bàbá náà ti fẹ́ dá dúró ni. a dá dúró kò sí kankan tí ó mú un ah. yá yá ẹ fi wọ́n sílẹ̀ ẹ fi wọ́n sílẹ̀ ẹ fi wọ́n sílẹ̀ ẹ fi wọ́n sílẹ̀. ọlọ́run táwọn ń sin ọlọ́run òdodo níbo ni jésù máa ń gbé mo fẹ́ rọ̀ṣì jésù. kò síbi tí jésù ọ̀wà bẹ́ẹ̀ ṣe dúró jésù wa pẹ̀lú yín kò síbi tí jésù ọ̀wà kò síbi tí jésù lè ṣe ọ̀fẹ́ ló fi fún wa. Ah, ẹgbẹ́ ẹgbẹ́ mo bàbá tó ẹ pẹ̀lẹ́ bàbá tó ah, gbogbo ara máa sin jésù ní sẹ́yìn ta ni gbogbo abẹ́ dìbò fún náà. lẹ́yìn jésù kò sẹ́ni kan o ọba ńlá lọ́ba tí mò ń sìn lẹ́yìn jésù kò sẹ́ni kan o. mi ò ní pẹ́ kúrò nínú yìí náà ah. mo ti kọ́ dé. Ah. Ah. tẹ́gù o hmm? tẹ́gù o ilé mi wáyé wáyé wáyé ah kò sí yọnu o ìhùn tó rún wàá jẹ ni mo fẹ́ nà fún ẹ. bọ́lá wa fàmí dáre bọ́ fà wà lákìlì máa ṣẹlẹ̀ báyìí gan-an má bínú sí mi má bínú sí mi tínú mi bá ti ń dùn pípọ̀ ló máa ń fà omi náà <laughs> ẹ bá bọ̀ níbi báyìí náà ah. Bàbá náà. Kí ni kí ni ó dẹ́nu? Tínú mi bá ti ń dùn pípọ̀ ló bá ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Kí ni ìṣẹ̀lẹ̀? Kìrì tí mo fẹ́ sọ fún yín níṣẹ̀yìn náà ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ bàbá dùmàrè ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ bàbá yìí ó fà. kí ló ṣẹlẹ̀ ní mi ò tí ì mọ̀ tó ní mo dúpẹ́ lórí oní máa dúpẹ́ ah. kí ló ṣẹlẹ̀. mi ò ní pẹ́ kúrò nínú yìí náà mo ti kọ́ré. mo ti kọ́ré. àgbo oríire ti bẹ̀rẹ̀ mo ti kọ́ré. ẹ gbọ́dọ̀ mọ́kànlé jẹ́ ìtẹ́gùn Mo ah. gbọ́dọ̀ mọ́kànlé àbúrò rẹ̀ kọ́. àwòrán mi jẹ́. àwòrán mi jẹ́ àwòrán mọ́tò gan-an. kì í ṣe bẹ́ẹ̀ kì í ṣe bẹ́ẹ̀ kì í ah. ṣe bẹ́ẹ̀ ọ̀run kan làbúrò rẹ̀ àtẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ti wá. kì í ṣe bẹ́ẹ̀ kì í ṣe bẹ́ẹ̀. ẹ àbúrò rẹ̀ yìí ní ìmọ̀gánù àtẹ̀rẹ̀kẹ̀rẹ̀. kì í ṣe bẹ́ẹ̀ kì í ṣe bẹ́ẹ̀ kì í ṣe bẹ́ẹ̀ mo kọrí ni mo kọrí kì í ṣe bẹ́ẹ̀. lẹ́pẹ́ níbo ilé ọ̀wà. <laughs> ire wà níbi tó wà ire wà níbi tó wà ire wà níbi tó wà eh, ire wà níbi tó wà. máa sàn ni àbí dáńsì. Eh, mo tiẹ̀ sọ pé kí àwọn bíríkìlà Ah. àwọn màsán tó wà níbẹ̀ náà ipe kí wọ́n kọ́ rí arájà mẹ́wàá síbẹ̀. Ah, ọlọ́run <laughs> kí ni ìtòrí rẹ sẹ́ẹ̀. oríire púpọ̀ ẹ̀ pọ̀. mọ́ bọ̀ yọ̀ mọ́ bọ̀ yọ̀. ẹjọ́ náà ibo ni ilé náà wà ẹgbẹ́ bẹ́tà fẹ́ kó lọ a tẹ̀lé ń lọ. Eh, kì í ṣe pé eré náà ti wà níbi tẹ̀tí marina ṣùgbọ́n ó wà níbi tó wà ah. ilé wa mi tó wà bọ̀ àti mo bí a ti ilé yẹn. Hmm. kì í ṣe pé mo ti kọ tán náà. Eh, ẹ dúró ṣe ẹ sọ fún ẹ ti kọ́lé fẹ́ kókó nu ilé wọn. ẹ mo kò ń ṣe pé ọ̀ràn kí bàbá náà mọ̀ sí ẹ pé mo fẹ́ kúrò níbí. sáà jẹ́ wọlé. dẹ́pẹ́ dẹ́pẹ́. bàtà ṣẹlẹ̀. dẹ́pẹ́ dẹ́pẹ́. Hmm. bàtà ṣẹlẹ̀ àgbo oríire o. àgbo <laughs> oríire. dẹ́pẹ́ ara kò bímọ. pẹpẹ kọ́lé. o ti kọ́lé. ọ̀nà òṣèré o. o ti kọ́lé o àdúrà mi náà nìyẹn <laughs> ah. ẹ bá mi mọ̀ pé ilé alárùbárẹ́ kà ah, ń gbé tẹ̀yìn. ire ah, ire tó dáa ire tó dáa pé wọ́n bọ̀. mo ti ẹ̀ gbọ́dọ̀ mọ́ ìkọ̀lé àbúrò wọn o. àwọn ayálégbé náà lọ rí ara kọ̀ á ní bẹ́ẹ̀ kì í ṣe bẹ́ẹ̀. mo gbọ́dọ̀ mọ́ ìkọ̀lé. tẹpẹ ọkọ hmm? rire. àwa ni eh, mo bọ́ lórí ilé tó kọ́ o. ẹ eh, kò sí wàhálà ohun tó bá dunni ló pọ̀ lọ́rọ̀ ẹ̀. ẹ eh, wọ́n sọ bẹ́ẹ̀. mo ti rí ọwọ́ tẹ̀gùn lálẹ́ àná kí ló ṣẹlẹ̀. mo ti rí ọwọ́ omidan omidan kí ló wá ṣẹlẹ̀ ó wá ku ọwọ́ tẹ́tí ètí rè owó ilé mi. àmú máa sanwó. àlejò ah. ti kọ́lé. àwọn alára yìí kẹ́ra mọ́ disappoint mi. Eh, kí gbọ́kàn balẹ̀. ẹni ọkọ lé tẹ wọn lè máa sanwó lé. kò sí wàhálà gbọ́. àdúgbò wa ni ilé wa ọba yìí. ó ti wà ó wà níbi tó wà ìrè wà níbi tó wà níbo ni ilẹ̀ wà. àdúgbò bo ni. níbo ni ilẹ̀ wà. kì í ṣe pé mo ti ra rẹ̀ náà mi ti ra rẹ̀ èmi eh, ti ra lẹ̀ ṣùgbọ́n mo ti ra mo ti ra ìgìrìṣẹ́ yìí náà tí mo fi kọ́rí náà ah. mo tún ti ra màtó tí wọ́n fẹ́ rò ah. mo ti ra màtó tí wọ́n fẹ́ rò mo tún ti ra ìbẹ mo ti ra ọ̀bẹ tí wọ́n fẹ́ fi rẹ́rẹ́ náà ah. mo ti ra díẹ̀ díẹ̀ yẹpẹ Adé ti wèrè ní ilé ìwọ ọmọ. Ibi mo sọ fún yẹn fún ní gbà Mo sọ fún yẹn ní gbà ẹ̀ẹ̀kan mọ̀ ni o wọ́n lẹ́yìn kan ṣe àwọn èèyàn jẹpẹ nìkan ṣe kí ṣe ah, mo ṣe mọ̀ ni. pé kí ni ah, ah, ṣèbí tí èèyàn bá fẹ́ ṣe nǹkan tẹ̀rẹ̀ náà èèyàn máa rà á díẹ̀ díẹ̀. Tọ́lá ìgbé mò mọ́ra wa o. Ìgbé mò mọ́ra wa. Tẹ́lifí tọ́lá ìdè yìí. Àlè máa kó èrò èèyàn gidi ká tó máa kó wéré mọ́ ká tó máa gbé lọ àgbólé. Tọ́lifí tọ́lá yìí lọ yìí ti ń rò mí lójú ayò. Nígbà òun ti so oríire ìrúnà yìí máa jáde mọ̀ máa yọ̀ lóòótọ́ òun kọ́lé àsìkò ikọ̀ ọ̀rá gí kalẹ̀ ò eh. gbé ámà lọ́wọ́ ọlọ́ọ̀kọ́ ẹ̀dá kò sọ́jọ́ ra wọn. ẹ eh, mò ń ra gbogbo ẹ̀ díẹ̀ ni. Ah! ẹ ṣe sùúrù ni ẹ ṣe sùúrù ni. dẹ́pẹ̀ hmm? ṣèbí tó bá yí pé yẹn láti fi ràdà ràdà ṣèbí yóò pà fún ẹ mọ́. kí wá tirẹ̀ ń eh, ah. tó ń pè é ṣé tó àtúnṣe ẹlẹ nǹkan. tí wọn náà dẹ̀ hùwà dẹ̀pẹ̀ tó dẹ̀ ń ponú ah. tó tún tí wọn tún wá ń jàn mọ́. sọ́ọ̀rì o ò lè dàgbò jẹ o ò lè dàgbò rú ọkọ ọmọ ẹta wọlé rẹ ọfẹ bàjẹ́ ṣé wọ́n sọ pé pé nígbà tí mi fẹ́ kọ́lé tèmi èmi ọkọ ra páànù mi láti agbóore fún inú ilé yìí òtò ilé yìí bàjẹ́ ṣé wọ́n sọ pé mi ọkọ ra páànù mi. ṣùgbọ́n téèyàn bá fẹ́ ṣe pẹ́pẹ́ ní tí mo fẹ́ ni pé mo fẹ́ owó ilé mi mo rí kódà fún wọn ti tọwọ́ bọ̀ pẹ̀lú ẹ̀. orí bàbá náà ti dàrú náà orí bàbá náà. ìbò lórí mi wà àmì ah, mo rí mi padà nílé yìí yìí náà. abẹ́ ń sí rè. Uncle, uncle, uncle, uncle. You should be arrested. Uh, what is Gigi! Gigi! Gigi! Gigi! Ojú àbò. Ẹ dá mi. Ẹ jẹ́ ẹ. Ẹ jẹ́ ìdíwá ẹ bá wo inú. Ah, ibo tún ti rí eré. Hmm? ẹyin. o dùn púpọ̀. ẹ dùn. wọ́n sí èrè àtò síwín méjì. kí ló dé tó wá ń tẹ́jú náà. ẹ ẹ lójú ah. nù. What's going on here? kó break ẹ kó máa ṣe slow. ṣé kì í ṣe pé mi náà mo wà ń bẹ̀ dẹ. ah èrì yìí. witchcraft join this your own. ṣé ìlànà dé ah. zẹ́wà ni. dada. zẹ́wà ni o. dada mi. ìbò lórí mi wà àmì mo rí mi padà níbẹ̀ nílé iná. abẹ́ ń sí èrè. orí mi kò sórí mi níbẹ̀. orí eyín òtítọ́ lẹ̀ báyìí. orí orí mi wà níbẹ̀. orí orí mi dà. sori yóò ti wọlé lọ báyìí. orí mi ti wọnú rẹ̀. ìwọ rẹ̀ wọ́n lórí mi ti wọnú ẹ̀ náà. àwọn asi èrè méjì. ìwọ rẹ̀. kí ló ṣẹlẹ̀ kí ló dé. orí mi ti wọnú ẹ̀. ẹbẹ ìròyìn. bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ìròyìn. Ah, orí mi wà nínú rẹ̀ tẹ́lẹ̀ ìròyìn. orí mi ti wà nínú rẹ̀ rẹ̀. Ah, ṣé wà ní. kí ló ṣẹlẹ̀. Ah ibo la bá yàrá jáde bàbá tá a ṣẹrẹ wà lẹ́yìn ti wèrè. orí mi ti wà nù rẹ̀. Ah! Ah! orí mi ti wọ̀nú ẹ̀. má jọ ọjà. orí mi ti wọ̀nú ẹ̀. wetin be this. má fà wá sínú ah! ìdánwò ah, ìwọ ni tó má rìn lọ sẹ́ni tírélà. wọ́n ti ṣe wọ́n ti ẹ̀rí ràn wọ́lá. ó ṣe yí ọkú. Àrùn gómìnà ó rí rọ̀ ló bá kẹ́ mi ò kí n bá fọ́n gbàjú. mama you go touch ṣé wọn ọmọ ẹ ní wọn tẹ go òye mi náà ni èmi ti dábẹ́ ò ah. ti dábẹ́. Báyìíkẹ́. Ìkúnlẹ̀ abiyamọ. Ah. Báyìíkẹ́. Báyìíkẹ́ ah. ẹni tó bá mú mú kú mi mú ẹni tó bá mú kó lọ yóò máa ṣe kólókòló. tẹ́gò ìwọ náà bá wá mọ̀ ṣe báwọn ọmọ pé ńgbà ńgbà dẹ̀pẹ̀ gan ò tí ì mú kinní gan kọ́ lọ́ọ̀rì ọ̀pẹ́ ah, wàhálà mọ̀ wá dé báyìí lọ. Oh. àìró bá mi lórí mi o ẹtìgéètì ah. kọ́ má ṣe wèrè jáde kí wọ́n tún má lọ gbà wọ́n. Ah. ẹja fi wọ́n lẹ́kọ̀ọ́. àrùn bá mi lórí rẹ̀. tó bá ti ṣe díẹ̀ sí i. ìbò àgbà yìí. ẹtì wọn mọ́nu yàrá wọn kọ́ máa ṣe rántí ẹ̀dá pẹ̀lú ra wọn. ìwọ ìwọ ìwọ ni ẹni yìí. ẹ tó nu wẹ tó nu wọn. Ah, ah, ah. báyọ̀ dà o báyọ̀ dà o. ẹ̀yin àti ta ni ẹ̀yin ọlọ́jà ẹgbẹ́ nǹkan yín amọ̀rú yìí ayo bàbá tá a sẹ́rẹ̀ ìṣe èèyàn rè ọ̀rọ̀ mi lọ London. ta ló bá mi ló rí mi nílẹ̀. èmi èmi ìmọ̀ ọ̀rọ̀. wá ò rí mi kiri. ó mọ̀ sí o ó mọ̀ sí o ó mọ̀ sí o. orí mi ti wà láti. sẹ́wọ̀n àánú gbèsókè gbèsókè gbèsókè. creature jọ creature creature. sẹ́wọ̀n àánú gbèsókè gbèsókè gbèsókè mò ń gbọ́ púpọ̀. àṣẹwọ̀n àánú àmọ́ ń gbádùn ẹ̀ púpọ̀ púpọ̀ jù mo ráìkì mo Ah! Hmm? To ti ń sọ̀rọ̀ máa sọ sókè. àlẹ́ ni ó ń gbé wa Ah! ọtí ògógóró náà ah, bàbá tá kéré wèrè bàbá náà kò gbọ́dọ̀ mọ pa máàmù ògógóró nílé náà kò bá ti ń bọ̀ kó gbé sábẹ́ sọ ẹ náà òyà ah. sáré rọ bá mi sáré mu wa ah mò ń gbádùn orin yẹn púpọ̀ púpọ̀ fàájì ti wọ̀ mí lára pa fàájì wọ̀ mí lára púpọ̀ fàájì wọ̀ mí lára púpọ̀ púpọ̀. bàbá náà bàbá náà tẹ́wọ̀ èrèbù ẹ jẹ ni. tí n bá gba ojú ẹ. àkíró tẹ. o ti tún bẹ̀rẹ̀ lọ́dún. ó ti pa fàájì mọ́mi lára. fàájì dìdìrín wo ló ṣe tó ń da gbogbo àdúgbò láàmú. ó ti bẹ̀rẹ̀ lọ́dún yẹn àbí ó ti bẹ̀rẹ̀ lọ́dún yẹn dẹ́pẹ̀ ó ti bẹ̀rẹ̀. kí ni mo ti fún bàbá mi nísìnyí náà. wo bí sọ́rẹ́ o wá bẹ́ẹ̀ náà ló ń kọ́ pé ó pa wéré ó pa wéré tó ó fẹ́ pa jésù ni. kì í ṣe pé mo ní mo ní mi pa máa wé. ta ni jẹ́ ta ni jẹ́ máa wé. jésù bàbá jehova ni wọ́n ń pè ní máa wú. mi ó pa kí n ṣe pé mo fẹ́ pa lọ́hùn o fẹ́ pọ̀ lọ́hùn kí n ṣe pé mo fẹ́ pọ̀ lọ́hùn ó fẹ́ pọ̀ lọ́hùn mipa máa wé mipa máa wé òun náà mò ń sọ mipa máa wé. ó ń gbọ́ràn jàre máa sọ̀sọ́ máa kọ̀kọ́ kọ kọrin jọ kọ̀kọ́ pa ìdánù. kí n ṣe kó fẹ́ pa lọ́hùn. sọ pé o fẹ́ sèdè kó fèdè parẹ́ kó fèdè yí rẹ lọ́rùn wà bá kú bá kú tán ló bá kú gbé nìyẹn ló bá yí kú aná ló bá lọ sọ́run wo kò kàn mí ṣá má kù sí ní lébi tí wàá bá ṣàkóṣàkó síta wo wà kọ́ mọ́ òkú ẹ̀ ta ni ó wà yín kọ́ pàwọn aráàlú ẹ̀ ní òwà gbé ọ. bẹ́ẹ̀ ni torí èdèkéde tó ń sọ yóò yé mi. kí ló wá dé tó wá pàfà jù mọ́ mi lára níṣẹ́ yẹn. wambi wambi òun dá gbó la mú. orin ẹ àti tàbí mo ti ń bọ̀ mo ti ń gbọ́ mo ti ń gbọ́. wọ́n ti láìkì orin ó kú. ṣé ṣé wọ́n láìkì orin ni kó máa dá gbogbo àdúgbò la mú gbogbo àwọn alẹ́fẹ̀sùn òjẹ̀ kan rọrùn sùn wúbì tí wọ́n bá ìwọ àtàbúrò rẹ ẹbí lẹ́fẹ́ pa mí nínú ilé ọdún àbí ọlọ́run jẹ́ kẹrin mi pa tó bá tún dà mí láàmú dẹ́pẹ̀ wúbì ọmọkọ́mọ kan ò lè wá pàyó ń ya o bẹ́ẹ̀ ni iye oúnjẹ akọ ò lè wá pọmọkọmọ bàbá ní mi ò ṣe yá o ò lè wá pa mí dẹ̀pẹ̀ bẹ́ẹ̀ ni tó bá gbé mi lẹ́mìí gbóná lọ́dún ìdẹ̀pẹ̀ mi ò ní pariwo màá lé ẹ̀dà nínú ilé mi ni bẹ́ẹ̀ o kò wálé ẹ̀ sọ́wọ́ iwájú tó bá wọn pò lè gbọ́n ò lè tẹ̀lé òfin mi nínú ilé yìí wálé lọ́wọ́ tó gbọ́ mi báyẹn wàhálà wà tí n bá tún gbọ́ tó bá tún pilẹ̀. àti tó máa lọ máa bàjẹ́ ṣé bí mò ń gbóhùn ní. máa bàjẹ́ tó bá tún pilẹ̀ tí n bá ti gbọ́ orin kan máa kọ orin bẹ́ẹ̀ ni òótọ́ ọ̀rọ̀ tó lẹ́nu yẹn àbí tí wàá kọ́ máa yọ wàá máa yọ mí lẹ́nu ilé òun jẹ́ kí n gbé gbádùn ilé. ṣé bàbá náà ló ra chéńjà sínú ilé fún mi ni ṣé bàbá náà ló ra kásẹ̀tì fún mi ni èmi fà mo ra kásẹ̀tì náà orí etí dàrú náà dàrú pípọ̀. ṣèbí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ romanto pé kọ́rọ́ọ̀nù má jẹ́ ká jẹun ọ̀tá wa kò sí kò sí ṣíṣe kò sí àìṣe nísẹ̀yìn náà. ah bọ̀dá dẹ́pẹ́ bọ̀dá dẹ́pẹ́ dúró kí ló tẹrẹ. ibo ló dà ibo lẹ ń lọ. ibo ni mi ní lọ sí orí kìíní lọ mi ò tún béèrè pé bo ni mò ń lọ. ẹ dúró láìlọ́ọ̀nù lọ́wọ́ kí ló wà ń bẹ. kò sí kankan nínú kí ni ìṣẹ̀lẹ̀. kò sí kankan nínú náírà náà mò ń rọ̀ síbi tí wọ́n bá ti ń ṣe pàtí mo fẹ́ rọ̀ gba oúnjẹ níbẹ̀ torí ní nàìjíríà tàwa nísẹ̀yìn náà tó bá ti fẹ́ jáde kúrò nílé láàárọ̀ kùtù màmú náírà ń dání torí òòrè pàdé nìkan tí wọ́n fẹ́ ṣe pàtí níbẹ̀ kọ́ fẹ́ wàá lè gbádùn náírà ṣèbí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ roman tọ pé kọ́rọ́ọ̀nù má jẹ́ ká jẹun ọ̀tá wa ṣùgbọ́n ní sẹ́yìn náà ní nàìjíríà kò sóúnjẹ kankan náà tí ọ̀rẹ́ gangan tó ní oúnjẹ nílé tó fẹ́ gbé sílẹ̀ kò sóúnjẹ tí ọ̀rẹ́ fẹ́ gbé sílẹ̀ kò sí gangan nílé tí ọ̀rẹ́ fẹ́ gbé sílẹ̀ torí pẹ̀lú náírà yìí náà kò tẹ̀tí pọ̀ tó mo tún fẹ́ lọ kó náírà nù sí. ó gbọ́ ṣe bá wà burú tó bá náà ni. ó Uh-huh. ga tó pé tálíkà gan ni mu gàwọn olówó gan dìmú rẹ̀ ní ìsìn ni wọ́n wá ń jẹ ní one zero one ah ìwọ náà àbí kí n tẹ̀lé wọn ọmọ kìnìún máa sálẹ̀ àsìmọ́ pa ọwọ́ ẹ ti rọ bí ọwọ́ adìẹ tó ń yàgbẹ́. bọ́rọ̀ náà ti tẹrẹ nìyẹn. sori níṣẹ́yìn náà bàbá gbàjẹrẹ kò tí ì gbádùn pípọ̀. kódà ọwọ́ ẹ ti rọ bí ọwọ́ adìẹ tó ń yàgbẹ́. mọ̀wùlẹ̀ làágùn jìnnà mọ̀wùlẹ̀ làágùn jìnnà. o gbọ́dọ̀ kí n sọ fún ọ mọ̀ sí kí ni. kì má wulẹ̀ ràágùn. má wulẹ̀ làágùn jìnnà rárá tó ìgbà tó tẹ̀ ń pe tó gbó orí àwọn onítẹ́nàtì ẹlẹ́yẹ kọ̀ọ̀kan báyìí ìgbà tó ti fẹ́ pe ìwọ kò tó ń fún ọ báyìí pé kọ́ mọ́ mo ṣe yọ mo kọ́kọ́ fún ní blo gidi gbèrè. gbogbo kan wọn bẹ ni wípé wọn ní ìyá jésù jésù tàtẹ ń gbénu lé hmm. ó lóun ló ṣe àtẹrẹ. àwùjọ sọ bẹ́ẹ̀ náà jùmọ èmi ìgbà kiri náà gbọ́ wọn sọ pé òun náà ah. nígbà tó gbàdúrà fún bàbá tájẹ náà ògùn ó rọ kó rà rẹ ni. tó ti wá rí bá tóun akọ tóun ah. akọ. ọlọ́run mi mo wá ah, dúpẹ́. ìyá jésù. Ah, àríkẹ́ríkẹ́. Ah, ìyá jésù jésù ẹ kọ́ ọjọ́ mẹ́ta àmì àmì dáadáa ni ẹ kú sẹ́yìn ẹ kú sí olúwa ah, olúwa ṣiṣẹ́ rẹ̀ gan ni o àìmọ́ èlò eh? torí mo gbọ́ kankan. kí ló ṣẹlẹ̀. wọ́n ní wípé èyí náà ti ń ṣe oògùn. oògùn ká má rí ni paul wí. mo ah. ti á jẹ́ ẹ gbórúkọ mi ni. n kílẹ̀ ń jẹ́ o. sista Mary lórúkọ mi ògùn tí wá jẹ́. ògùn eh, jésù. èlè sí lọ́rùn pẹ̀lú mámónì. torí a ah, gbọ́ pé wọ́n ní ẹ̀yìn lè ṣe bàbá tásẹ́rẹ́. Ah. <laughs> a ṣe a ṣe bàbá tásẹ́rẹ́ torí kí ni. Ah. àmì Kristi wà lára mi. kẹ́nikẹ́ni mọ̀ ṣe yọ mí lẹ́nu ni. bẹ́ẹ̀ ni bó ṣe rí nìyẹn. ó ti mú sílẹ̀. kí ni wọ́n mú sílẹ̀. dẹ́pẹ́ dẹ́pẹ́ hmm? hmm? tó wà ń bẹ́ẹ̀ ṣé ìwọ náà wà ń bẹ̀ nígbà tó sọ pé òkú ìkejì. mo sọ pé mo tu ìdìkò mo ti sọ fún ọ mo ti sọ fún ọ. máa bínú jẹ́ ká ṣàgbàgbé kìnìà kí ló kàn wá níbẹ̀ kò sí ìtò kàn wá níbẹ̀. ìwọ ni kò tó kàn kìnì kan hàn nínú ilé náà. nínú ilé ìwọ mẹ. jẹ́ kí n fi kìnì kan ilé ìwọ. nínú ilé ọ̀dọ́ wọ́ mo ń bọ̀ wọ́ wọ́. kí n wọlé lọ. wọ́n wọlé mo ń bọ̀ sílẹ̀kùn mo ń bọ̀ wọ́n tò ah! ẹ̀yin kìnìún ọlọ́run nìkan ló lè ṣàníyàn àwọn amọ̀jọ́ tẹ́ tó gbọ́n báyìí ìtí ẹ̀ sí ìmọ̀jọ́ náà tí wọ́n tó gbọ́n nínú ilé gbogbo pátá kò sí yàtọ̀ ah! ẹ jẹ́ agba jésù sí ní ayé yín jésù ló lè ṣe o ah! sí ọ. You should be arrested. Ṣé orin tí mò this year? àkókò pé àwọn àwọn ará US gan complain àwọn ará Nàìjíríà gan complain pé ooru wà àmọ́ bẹ́ẹ̀. kì í ṣe pé ooru tó mú rèmí sọ pé mo ní ooru wa ń jẹ ń bo ooru wa ń jẹ ń bo. torí nísìnyí nísìnyí náà ó ti dúró jẹ. sọ́ọ́ de play. kí ni bẹ́ẹ̀. ó kú lọ mo ń kọrin. ẹ mà ká ẹ mà káàsán o ẹ káàsán o ẹ káàsán o. Ah, ah. ẹ káàsán kí ló dé ẹ ah, wo ó tẹ wá ná. kí ló dé ẹ lọ sí. sẹ́dá wọlé ni. mo ní ndúró tí ni kí n gbọ́ tẹ́ ń sọ ẹ má bínú. bàbá yìí mọ̀ ni. kí ló lọ sí. olúwa ń jẹun o olúwa ń jẹun o ìgbé ọgá bàbá o olúwa ẹ máa ń ṣe èmi ọjà bàbá olúwa. ẹ fi sùúrù. you should be arrested. olúwa ṣe wò. ṣé orin tí mò ń kọ ti fàjà pẹ̀lú ẹ̀. ó fàjà ó fàjà kílẹ̀ kọ̀ kílẹ̀ kọ̀. láti jọ ìjọ òsín nílé kò sí wàhálà nílé náà òsì dé nílé yóò ti gbé jáde. tí o bá mi sínú ọdọ tí o tí mò ń kọ ní pé olúwa ń ṣe ń wo. àmọ̀ kó olúwa bí. which class join this year àmọ́ ah, òwúwa pé àwọn àwọn ará US gan complain àwọn ará Nàìjíríà gan complain pé òwúwa àmọ́ bẹ́ẹ̀. kì í ṣe pé ooru tó mú lèmi sọ pé mo ní ooru wa ń jẹ ń wo wa ń jẹ ń ah, ah. torí nísì nísì yìí náà ó sọ́ọ́ de play. kí ni bẹ́ẹ̀. ó kú lọ mò ń kọrin. ẹ mà ká ẹ mà káàsán o ẹ káàsán o ẹ káàsán o. ẹ káàsán o sí o. ẹ wo ó tẹ wá ná. kí ló dé. ẹ lọ sí. ṣé wọlé ni. ṣé gbọ́ tí wọ́n ti máa ń pẹ̀ràn. ah ẹ gbọ́dọ̀. what's going on here. aláwọ̀ ṣeré kéré wọ́n wọlé bọ̀ ní ìsìntàdà àbí mo ṣe ń bọ̀ mo sì gbé. <laughs> ẹ bá wọn jara lólè lólè yìí wọn ń bá bọ àbátá sẹrẹ tásẹrẹ padà ẹ wòlé ọsẹ ládùúgbò ẹ ti ń bára bó lè bọ ìdí ìfẹlẹ ń bá bọ díẹ̀ díẹ̀ tẹ́gò tẹ́gò kí ló dé. sátẹ́rẹ́. tẹ́gò kí ló ṣẹlẹ̀. ẹ̀yin ni mo respect jù nílé. àwọn ló ń ṣe oṣù tẹ́lẹ̀. ẹ̀yin náà ti mọ̀ pé mo ṣe fún ẹyin lẹ́tọ̀ èmi mú kó nìkan mọ́ tèmi. bẹ́ẹ̀ ni mo mọ̀ mo mọ̀ èyí jalè. jẹ́jẹ̀lẹ̀ jẹ́ ni mo ń bọ̀ nísìn. mo bẹ́ẹ̀ ni mo sì gbẹ́rù kábí fúnra ra mi. gbogbo nǹkan ni ọ̀bùn ni kì í ṣe pé kó jalè ó yẹ jalè. ẹrù mi ti dàwà tí wọ́n ti bẹ́ẹ̀ kan mi mo gbé sí o ẹrù ẹsẹ àwọn àti àbí sórí farabalẹ̀ mọmọ tó bi dẹpẹ ìbọn síbẹ̀ sórí wò ó gbẹrun ló tó sọ̀rọ̀ o lè ní bọbí bọbí bọbí bọ síbí báyìí èèpà lójú jẹ́. ṣe sùúrù hmm. àbúrò rẹ olè ni àbúrò rẹ tó mú wá níjọ ìṣó ìgbà mi kó lè làbúrò rẹ ni níbo làbúrò rẹ wà. pẹpẹ tani àbúrò rẹ àbúrò rẹ ńkọ́ àbúrò rẹ dà. kò sí nílé níbo ló rẹ nǹkan bí jọ mẹ́sàn-án ló ti rọ sí bẹ̀nẹ̀. ẹ sáwọn adaba ìjọ wo ṣe sùúrù ìjọ wo ló sọ nǹkan tó ń wá nù. Ah, níbi ìsinmi náà mo gbé dẹ́ mo sì fẹ́ sílẹ̀ àbẹ̀rẹ̀ mo ní lọ parí ẹ̀ ọ̀yà náà ló jọ jẹ́pẹ́ àbúrò rẹ ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ kábúrò rẹ tó lè pààrọ̀ èèmù nǹkan nìkan ṣùgbọ́n náà tábúrò rẹ ti dé ní ìṣẹ́jú jọ ń jẹ olè papọ̀ so ó ti pọ́ ń ṣe o ti mọ iṣẹ́ nìyẹn. èmi tí mo wà nínú kìnìún náà ní ọjọ́ ń gbègbè ìyá. bí o tẹ̀hùn nínú ilé yìí olè méjì mo mọ̀ olè kan tó jẹ́ ọ̀gá olè àti olè tó ẹ̀ṣẹ̀ ń kọ́ṣẹ́ olè tó jẹ́ ọ̀gá olè òun ni sẹ́wàánú àbúrò dẹ̀pẹ̀ olè tí mo mọ̀ tó jẹ́ ọmọ ṣé olè ṣó ń gbọ́ mi olè tí mo mọ̀ tó jẹ́ ọmọ ṣé olè tó ẹ̀ṣẹ̀ nǹkan ṣe olè òun ni ta ni o dẹ̀pẹ̀ fún ìdí èyí sori kati. àbúrò ẹ ti lọ bẹ̀rẹ̀ bí wọ́n rọ wà lé. ẹ òun ló wà lé òun ló gbaṣẹ́ lọ́wọ́ òun ló gbaṣẹ́ lọ́wọ́ ìṣẹ́ wà nú. abẹ́ ń sí rẹ. ìdẹ̀pẹ̀ ìdí kí ló ń wá jọ kí ló ń wá. kí ló ń wá. tí wọ́n wá sẹ́yìn lẹ́gbẹ̀ẹ́ irọ́ má fi lè mọ á fi lè lọ wá nulẹ̀ rẹ̀ láti mọ tó máa wọ nulẹ̀ rẹ̀ ọlọ́run sì máa gbé e jáde ní tí bá mọ́. ẹsùn tẹ bá sì rí ẹ bá ń gbé nǹkan e mi padà. àà ah, kí mo fẹ́ fi ẹnu rẹ ṣe ìwọ náà mọ̀ pé mi ò jẹ́ mi ò di nǹkan ní nǹkan mọ́ ẹ̀kan mi subade ah. eh, ah, kí ni subade. ẹ mọ subade ìsobade tán sọmọdì. sẹ́mi mo fẹ́ gbé bàǹtẹ́ tó máa sọmọdì náà. Ah, ó gbà mí lẹ́nu ipa tó ní kíní tó máa sọmọdì. mo ní subade ẹni gbà tẹ̀ lọ́jọ́ ra ọjà ọjà ọjà ọjà. Eh, ó ti wá gbà ẹja ní bíbá yìí náà pẹ̀lú ah, ta. ìjọ wo lẹ sọ àròkọ ìjọ wo lẹ sọ lẹ́nu ní ilé ọjà abẹ́ wa gbà mí ni ẹ̀yin ara lẹ́ wa gbà mí. kí ló wà ọjà wà níbẹ̀ ni ọjà wà níbẹ̀ ni gbé kalẹ̀. yéé yéé yéé yéé yéé yéé. kí ló pariwo ní. igbó ló ń tà nílé. you should be arrested. igbó ló sọ ọdọ jáde lé mi. o ti sọ lé mi di ilé igbó. ṣé gbọ́dọ̀ tí wọ́n ti máa ń pẹ̀ràn. tí wọ́n ti máa ń hàn tó máa pọ̀ tó máa pọ̀ ìjà ni ṣó mọ̀ pé ó máa fa gbó ni ṣó mọ̀ pé ó ń gbó ni ẹgbó tó máa mu ṣó mọ̀ pé ó ń gbó ni àbórí nǹkan ni èso ń gbó ó ń ta gbó ó ń fa gbó igbó ni wọ́n wá kí ni wọ́n pariwo sórí mo mọ̀ pé dẹ̀pẹ̀ bí mo ṣe mọ̀ pé ó ń jalè tó àti sẹ́wà ni mo fi dẹ̀pẹ̀ ò lè jí igbó rẹ̀. sẹ́yìn rẹ̀ wá gbé ọ̀ orí mi ń bẹ̀rẹ̀ látàárọ̀ ṣé o ti rí mi lónìí ariwo rẹ ló gbé mi jáde nílé ẹbọ òní. ìjì kan yìí o. ó jí nǹkan mi. ìjìyàwó yín gbé o. ó jíyàwó mi. ìjìyàwó yín gbé o. kò bá jíyàwó mà jẹ́ mi rẹ̀. bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. ọlọ́pàá ti ń bọ̀ ìwọ náà máa gbé ìwọ ọlọ́pàá máa gbé. èmi àgbẹ̀ ẹ̀ ní kú owó tọ́jú kí mi ò fún èmi ní fowó ra pósí kalẹ̀ fún mi. you should be arrested. ah tẹ́gò ah tẹ́gò tẹ́gò. tàṣẹrẹ fada. bó o ní ẹkú gbádùn. báà mi o. ah ẹkú jọ mẹ́ta. ọjọ́ kan pọ̀ sí tàṣẹrẹ. ah ọwọ́ náà mò ń wá bọ̀ tẹ̀gó. ṣé o sí ọdún bá mi. tó ṣẹlẹ̀ mi ò tí ì rí mi ìrọ́wọ́ rẹ̀. ẹ gbọ́. mi ìrọ́wọ́ rẹ̀ owó ilé owó owó ilé ni ò wá sanwó ilé. owó. owó ilé. a sásẹ́rẹ́. ẹ jẹ́ pẹ̀. sẹ́yìn wáyé ni mi ni. kí ló ṣẹlẹ̀. àwọn ẹgbẹ́ fẹ́ mú orí inú wa láwọn. nígbà tí ìṣèlú star generator ti máa máa wáyé ni. ẹgbà yìí kẹ́ ó kú díẹ̀ kẹ́ lẹ́mìí ọgbà jóni tẹ́ kú lọ tẹ́ fẹ́ kú tẹ́. ẹgbà tí mi sì wá kú kọ́ wà dé wà sanwó ilé mi. èmi àgbẹ̀ ni kú owó tọ́jú kí mi ò fún èmi ní fowó ra kó sì kalẹ̀ fún àyè owó rábó sí kù ní láì tí kù ní. èmi kò sí njọ ẹ mo bẹ́ẹ̀ ṣe ṣe ni ó kù díẹ̀ ní òkè ẹ̀sìn ní fámílì àwa náà ní fámílì yìí. nígbà tí mi ti wá kúrò tí wá ro kúrò mi. ẹ̀pẹ̀ gẹ́mọ̀ sí ẹ̀pẹ̀ mọ̀ sí àwọn onímọ̀ pé kó tọ̀gbọ̀n tẹ̀pẹ̀ ó ní ìran o ìdí ìṣẹ̀lẹ̀ yìí o ìṣẹ́ mi lágbára ni o. o ní pé. ẹ̀pẹ̀ gẹ́mọ̀ sí kótó dẹ́pẹ́ bọ́tà bọ́tà bọ́tà bọ́tà bọ́tà wọ́n á mi báyìí ń gbọ́ wọ́n lẹ ti ń ro kúrò mi kì í ṣe páàrọ̀ kúrò nígbà tí bàbá náà fẹ́ kú tán. ṣé ìṣàlàyé kí mo fẹ́ lọ fowó ra kó sí. o sọ fún mi kò ti sanwó síbẹ̀ èmi náà ti sọ fún àwọn onísàngbétọ́ tó wà níbẹ̀ nẹ̀ ipe kan wá jó níbi òkú bàbá náà mo ti fún ọ̀rọ̀ wò. irọ́ kì í ṣèmi làwọn ń sàn gbétọ́ rẹ̀ wà jó fún àwọn èèyàn rẹ tó wà níbẹ̀ ni wọ́n jò fún. ìgbà tó ti fẹ́ kú. àwọn ọ̀rẹ́ rẹ̀ kú sẹ́. gbogbo yín nílé yẹn ti ẹnu ti ẹnu ni. àwa ti rò kó máa kú ni. ẹ ti wá gbàgbé ni èmi ò ṣetán ikú ìyá tá sẹ́rẹ̀ ṣetán ikú àwọn ọmọ mi ò ṣetán ẹni bá rò kúrò wá o tó máa rìṣó lọ́rùn ni ẹ̀yin lẹ́lọ́dẹ̀ mi. ẹ kú mọ́ ẹyin mi èmi rọ o ti gbàgbé ní pé ìkílókè mi lọ́ọ́ ta kó lọ́ fi àbí kó lọ́ fi gbá àwọn èèyàn rẹ àwọn èèyàn rẹ tẹ́tọ́ máa tẹjọ́ máa mú gbó nínú kíní tó lọ. alẹ́ lọ fún owó sí ìṣòwò ilé yìí lọ ní kó lè ṣe owó ilé ìgbà náà wà gbà ní sẹ́gbà. èmi ń ta mi ẹ̀ bá ti kú àwọn oníṣàgbẹ́ tó bá ti wà náà wà bá mi sanwó. lọ sọ fáwọn èèyàn rẹ lọ sọ fáwọn èèyàn rẹ kọ́ kú ìwọ náà lọ sọ fáwọn èèyàn rẹ kọ́ kú kó wà lè fi kó kọ́ wà ra kó sí wà ń bẹ̀. ẹ̀ẹ́ ẹ̀ méjì ń fi mí lẹ̀ lọ àbí ẹ má wọ̀ọ́rì ẹ̀yẹn jẹ́ kó jẹ́ má jẹ́ rí owó mi tó lọ́tùlá sóòní páànù yín ẹ̀yọ kọ̀ọ̀kan ní yọkúrò ẹ máa wòran màá yẹ kẹ́ mọ̀ pé láńlọ́ọ̀dù ni mí. you should ah, be arrested. lego ah, asọ́lẹ̀ fara. ah gbóò ni wá. lóde. ẹ káàbọ̀ ẹ wá o. ah gbóò ni ẹ káàtàrọ̀. ah èwo lẹ bẹ́sẹ̀ náírà yìí. oúnjẹ tó mi fi ń wọ̀ kan ni. ah oúnjẹ tó fi ń wọ̀ kan lọ sàn gangan tó dẹ̀ mọ́ pa wà nú àwẹ̀. ẹ gbọ́ mo ní oúnjẹ tó fi ń wọ̀ kan lọ́sàn gangan tó mọ̀ pa wà ní àwọ̀ ẹ̀tẹ́gbò. <laughs> àbá táfẹ́rẹ́ táfẹ́rẹ́ fadà sẹ́yìn kan sì mọ̀ pé yàwó ẹnìkan là wẹ̀ nígbà wàá gba yàwó yàwó ìpínlẹ̀ ni mo tún pèsè mi dé amọ́ gbóhùn ti gbà yàwó ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta sí wà lábẹ́rẹ́. ìyàwó ẹnìkan là wẹ̀ ṣùgbọ́n ìyá síkírá tó wá ní tílé rẹ̀ wà nílé ọ̀kan yẹn o sọ pé ìyàwó ẹnìkan ni nígbà tí ó tó tó tó ń kó tó ń kóná bọmọ lọ́mọ o ìyá ṣákírù o tí mo tí mo rí wà tẹpẹ lálẹ́ ọjọ́ lálẹ́ jẹta o sọ wípé ìyàwó ẹnìkan ni o tí mo rí ẹ tó ń kóná tó tó ṣe kinní pẹ̀lú ọmọlọ́mọ o ó wá dọ̀rọ̀ aláwẹ̀ dé ló mọ̀ pé ìyàwó ẹnìkan làwọn kò fẹ́ gbá ìyàwó rẹ̀. gbogbo ẹ̀ lọ mo lọ́sà. o lọ́sà wo ìyẹn ti rán mi létí. ẹ ò dẹ́pẹ̀ dẹ́pẹ̀ wọ́n bí ẹ ò ẹ ò ẹ ò ẹ ò ta ló tún kù nílé iná àwọn yòókù náà ní ìsàmọ́ gbogbo wọn gbà lọ. wọ́n ti bá tiwọn lọ wọ́n ti bá tiwọn lọ. Ah, dẹ́pẹ̀ kí ló ṣe ọ́ àwẹ̀ ti ń gbòmí púpọ̀ pọ̀. Ah, dúró ah, àwẹ̀ ọjọ́ wo ló ti asáré ń gbọ́ ọ̀rẹ́ ni ta fẹ́ ní pé gbúdọ̀ gbàwẹ̀ tọ̀ ó ti dá ó tiẹ̀ ti dá báwọn ẹni tó bá ti mọ̀ pé òun ò lè gbàwẹ̀ ní ìsìn ẹjọ́ ń tọrọ ọlẹ́jà àwẹ̀ yín mọ́ ẹ tẹ̀sẹ̀ sọ̀rọ̀ ni mo ti ń jẹun ní ìsẹ̀ múra kankan. torí kọ́rọ̀ rẹ̀ o lè lé ní ìsìn báyìí ìgbà wo láti jẹ́ sàrì tán ní ìsìn tó ti aṣá tó ti bẹ́ẹ̀ tó ní ṣe bí ẹni tó fẹ́ dákú lọ́la. kọ́rọ̀ ẹ má lọ dàbí ọ̀rọ̀ àríkè oúnjẹ kújẹ tá a jẹ sàrì ní aago márùn-ún tó dé aago mẹ́sàn-án tó ń gbé lọ sọ́sibítù tó ní tó ń lọ́ọ́ gbàwẹ̀ ni torí ọlọ́run náà ní pa ọlọ́run ní kú ọlọ́run ní kó bá yẹn má kó bá mi o máa lọ máa lọ máa lọ máa lọ máa lọ tọ máa lọ ẹ máa lọ ẹ máa lọ tọ máa sàlám máa sàlám kìí ṣe dandan kìí ṣe ọ̀ràn yàn làwẹ̀ tó bá mọ̀ yìí pé tó bá gbàwẹ̀ yóò kó bẹ́ẹ̀ mí rẹ̀ jọ́n tó lọ́ọ́ fàwẹ̀ lẹ̀ ẹ fi Ramadan lẹ fi lẹ̀ máa sàlám ẹ ṣeun. Mary yes sir Badasẹ́ okay. ẹ Okay. Ewa. yóò ṣe ìyanu bàbá mi yóò ṣe ìyanu Badasẹ́. ẹ yes sir ẹ yes sir Ekwataro. yes. Ah, ń dúró Mary kilo ló ṣẹlẹ̀. mo ṣàkíyèsí wípé mi ì máa gbọ́ àwọn òórùn aládùúgbò láti inú yàrá rẹ mọ́ bí mo máa dáná bí ẹni lẹ́nu jọ́ mẹ́ta yóò dáná bí kò máa rọ ọ̀gẹ̀dẹ̀ ọ̀gẹ̀dẹ̀ ọ̀gẹ̀dẹ̀ láì ṣe ọ̀bọ wo lódò ọ̀gẹ̀dẹ̀ lódò ọ̀bọ tó ń jọ gẹ̀dẹ̀. ẹ dákun bàtà sẹrẹ ṣé kò sí. rárá pẹ́ẹ́rẹ́ tí mi lẹ̀ wá ń sọ́nu léèrè tí máa rọ ọ̀gẹ̀dẹ̀ tí mo rè so tí mo ra gbogbo ẹ̀ àsìkò táwa yà àsìkò àwẹ̀ láwa ohun tí mo lè máa jẹ nìyẹn ìwọ̀nba ló ń jẹ. ooo ẹ̀ ń gbàwẹ̀ lẹ́yìn lẹ́yìn irọ́ ọmọ ọmọ bínú ọ̀hún pé bá láńlọ́ọ̀dù ni mí mo ọmọ bó ṣe ń lọ inú ayé ọmọ kọ̀ọ̀kan ọmọ ayálégbé mi ni mo ọmọ bó ṣe ń lọ. no problem sir wọ́n bá mi sọ fún jésù rẹ ẹpẹ ìwọ́gọ́pẹ ìwọ́gọ́pòrò. mo ń kí ni mo ní kẹpẹ rẹ. èmi náà dé olóògbé kò pòrò. ṣé mo tún ti wá tẹ̀ nísìnyí náà ṣé bí mo ń kí bàbá náà ní kíkẹ́ pẹ̀lẹ́ tó ṣe hàn. ìwọ́gọ́pẹ̀rẹ̀ ẹpẹ̀lẹ́ lẹ́lẹ́lẹ́ ìwọ́gọ́pòrò ó dáa ìwọ́gọ́ kò sí ìyọnu orí nǹkan ó ṣe rí ìlú bàtà sẹrẹ àti polẹ́ǹtì la wà. ṣùgbọ́n bámi ṣàbàmì sọ fún ọlọ́run rẹ èmi náà mo nílò ilé mi ilé kèyí tó yàn ilé méjì ilé mẹ́ta ilé mi bá ń sọ fọ́lọ́run rẹ kó bá ń kọ́lé àdúrà ó gbà o àmín kò sí ìyọnu pẹ̀lú Ọlọ́run òmògbò ní ṣíṣe Ọlọ́run gbàdúrà yín o ẹ̀yin náà gbìyànjú ẹgbà bó ṣe díẹ̀. ó dáa mo ti gbọ́ mo ti gbọ́ tí àbá ọkọ bá ń jíṣẹ́ fọ́lọ́run náà àbó ní tẹ̀gò. ìbò ìbílẹ̀ yìí máa ń ṣe yíba gan-an. bí kí ni wọ́n fẹ́ bàbá ojúbọ ọ̀nà olólùkẹ́ wọn wádìí tó kádùkú tàbí tó kádùkú fún yàrá ìkànnà. tẹ̀gò kì í má ìṣẹ́jọ́ tèmi náà. ọ̀rọ̀ fáàkì ìṣẹ́jọ́ yóò máa gbogbo yóò kàn yín. sórí ṣe sùúrù dẹ̀gò ṣe sùúrù sórí ìgbà tí mo fẹ́ kọ́lé tí mo lọ sí ọ̀dọ̀ àwọn ọlọ́pàá tí mo lọ kọ̀wé lé pé mo fẹ́ kọ́lé wọ́n jẹ́ kó yé mi inú fọ́ọ̀mù pé mo gbúdọ̀ máa mọ tó ń ṣẹlẹ̀ nínú ayé ọmọ ayé ayé kọ̀ọ̀kan torí pé tí nǹkan bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà mo gbọ́ máa wá ń jó orin náà ẹ̀ ń lí àìrọ mo múdò ọmọru mo múdò tó gbé wálé orí tí nǹkan mi bá lọ ṣẹlẹ̀ báwọn ọlọ́pàá bá dé wọ́n lè mú mi báwo ló ṣe ń dúró màmá ní bóyá ó ṣe yìí àbóṣe wúù àbóṣe áà mo gbúdọ̀ mọ o èmi mo nílé èmi mo nílé mi ó wọlé mi ó jáde èmi gbọ́dọ̀ sórí orí rẹ̀ mà jáde látàlẹ́sẹ̀ rẹ̀ kò sí nǹkan tó ṣe fún mi èmi mo ní ilé mi àbí ìwà àgbà mi lọ́wọ́ àwọn ayálégbé yìí ni kí kì í pípa àwọn kìíní fẹ́ sọ nǹkan mi wọ́n fẹ́ sọ di nǹkan mi mọ̀ mi lọ́wọ́ ṣá màdé yẹ kẹmọ̀ pé mi mo nílé mi àbí nígbà bá gbọ́rọ̀ wà lé wá bá mi ṣé ìní mọ́ bó ṣe ń ṣe wọ́n á bí mi pé kíní àdúrà ló gbàjàre mary abẹ́ẹ̀bẹ́ wà bẹ́ẹ̀ wà gbà mí ní kátàkátà. ṣe tìràbí tìrà tó máa ń tẹja níṣẹ̀mẹ̀ ó wá dàbí orógbò tó ń yàgbẹ́ náà. ìyá jésù ìyá jésù wà ní ẹsẹ. yẹ́sà bọ̀dá dẹ́pẹ̀ kí ló dé. ìyá jésù mo rí hmm, mo rí ìmúsọnù mo rójú èsì rẹ̀ o tí ìgbọ́nkọ tó tẹ̀rẹ̀ nínú rẹ̀ yìí náà torí ìyá. excuse me ṣe ẹ lásìkò tá a wà àsìkò lẹ́ǹtì làwà tí ẹ̀gbọ́n tí bẹ́ẹ̀lì sọ ni ó ní kọ́kọ́ yọ ìrún ojú rẹ kó tó yọ tọmọ nìkejì rẹ èwo lọ̀rọ̀ ọlọ́rọ̀ tó yọ àsìkò àwẹ̀ láàwọ̀ yìí tó yẹ kẹ́ gbé bíbélì yìí kẹ́ ẹ máa kà á kẹ́sì máa meditate nínú ẹ̀ kẹ́ máa bọ́ lọ́hùn sọ̀rọ̀ ohun tẹ́ ẹ ní lọ́kàn lọ́wọ́ náà kẹ́ máa béèrè lọ́wọ́ náà èwo lọ́rọ̀ lọ́rọ̀ ṣé ẹni next time ẹ mọ̀ fọwọ́ lọ́wọ́ lọ mímọ́ bọ̀dá dẹ́ pé mo respect yín gan nínú ilé ẹ jọ ẹ jọ ẹ jọ o àsìkò àwẹ̀ làwà yìí ṣé ti tán ṣé àti ń jà tẹ́lẹ̀ tẹ́lẹ̀. a jàbọ̀ àsìkò tí mo wà ẹ jọ ẹ má mú mi dẹ́sẹ̀ ẹ jọ. kò sí wàhálà ẹ má mú mi dẹ́sẹ̀. kò sí wàhálà má tẹ̀ mí kí ló dé wọn fi ṣe yín ni. ó ṣe tìrà bí tìrà àwọn tó máa ń tẹ̀ jà níṣẹ̀mẹ̀ ó wá dàbí orógbò tó ń yàgbẹ́ náà mo fẹ́bà sọ̀rọ̀ kékeré lásán náà ló wá kó ògbó ẹ̀ fún mi náà èmi ò náà pé kò máa gbàwẹ̀ ni. <laughs> wàhálà tètè bẹ̀rẹ̀. ṣé wà nínú ibi tó dàgbà dé yìí náà o tún ṣì ń tọ̀ sílé tó yẹ kó lọ pẹ́ ní ìtọ́ ẹ èmi ni kí n máa sá ní tọ̀ ọ́ mọ́nà ṣé wà nínú ibi tó dàgbà dé. kíró tún tẹrẹ nísìnyí náà mo tún ti di méjì kíró ń tẹrẹ àbí ṣé mo ti gba kúríkúrí jẹ lọ́wọ́ bọra ni tí bá tiẹ̀ wá gba kúríkúrí jẹ lọ́wọ́ ìbọra ṣé ó wáyẹ kí ẹbọra tó wá síbi fúnra rẹ̀ nísìnyí náà kíró ń tẹrẹ ta ni ẹ kíró wá ṣe kúrò níbẹ̀ náà kíró fẹ́ gbà kíró fẹ́ gbà irú tọ̀ mi náà ló tún wọ̀ ìrúfìrà tí mo tún dérò wọ̀ ó tún gbé kínní sọ́wọ́n náà ìwà gbọ́ nù ẹ̀ àbí tí mo gbà kúríkúrí jẹ̀ lọ́wọ́ ìbọ̀ra ni mi gbà kúríkúrí jẹ̀ mi ti gbà kúríkúrí jẹ̀ lọ́wọ́ ìbọ̀ra ẹni bá ti pèrí mi láì dá ẹni bá tọ̀ pé kí n kú náà á kú ni mo dijú mi méjèèjì níṣẹ́ yìí náà wọ́n kínní tó wà ń bẹ̀ kí n tó rajú mi ó yá kó parẹ́ kúrò níbẹ̀ parẹ́ kúrò níbẹ̀ òtí rọ ni bàbá tá a tẹ́rẹ́ àlíkẹ́ o àlíkẹ́ oníjẹkújẹ sìtà mary tó máa ń gbàdúrà tó tẹ fìlà bí mo ti di méjì nínú rẹ náà kí ló ń tẹ̀lé nínú rẹ bàbá tá tẹ̀lé sẹ́yìn náà mo ti di méjì kúrò níbẹ̀ kúrò níbẹ̀ tó o bá ti kúrò níbẹ̀ máa kúrò níbẹ̀ fún ẹ náà sẹ́wà ní eré ìpọ̀ fún mi ní ìpọ̀ fún mi. ah mo ì tí ì lọ. bàbá tí ó fà yóò jẹrẹ nínú rẹ bàbá tàṣẹ mo tún ti dé inú gbòógì jù inú gbòógì jù pẹ̀lú mo tún dé sí i náà òrùwà kí ló jẹrẹ mo di méjì rà kọ́kọ́ nínú rẹ náà irú rẹ ò wá nílé bàbá tàṣẹ ní sẹ́yìn náà kí ilé bàbá tàṣẹ ní náà òrùwà ṣàánú fún mi òrùwà. káàbọ̀ àwọn ènìyàn ọ̀dọ́ wa ló jẹ́ sí. Ah! wàhálà tètè bẹ̀rẹ̀.